دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال. Èyí ni ètò ìpè òdodo yóò máa dé sí etí gbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní dédé aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa àgbà Ṣàmsùdín Ṣítù sáàmà sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ ìpínlẹ̀ dà rẹ̀ lọ́mọ bá bàbá wọn. Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Sídíkì Ògúnmákin àwọn àfáwà àgbà tí wọ́n máa bá sọ̀rọ̀ ọlọ́run ọba náà kọ́nà ni imam ishaq abọ́lọ́rẹ́ muhammadu awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa kálọ. alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu as-salihat thumma as-salatu was-salamu ala rasulihi al-amin wa ala alihi wa ashabihi wa ala kulli man salaka maslakahu ila yawmiddin. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adúpẹ́ púpọ̀ fún Ọlọ́run ọba. Alhamdulillah. Ọlọ́run ọba tí ó tún ṣe wa kù sáyé di ọjọ́ òkùnní. Wọn náà ni ọba tí a dúpẹ́ fún. Àmìbẹ́ Ọlọ́run ọba náà ó jọ ọ́. Jíjọ́sìn wa ilé tí a ń ṣe yìí, Ọlọ́run jọ́ gbà lọ́wọ́ wa o. Àmín kì í ṣe pé à ń ronú pé bóyá ń tà ń ṣe ò dá ń tó dá náà ní tà ń ṣe tó kọ́ láṣẹ là ń ṣe ṣùgbọ́n àṣẹ sí àwọn ànábì ọlọ́run ni pé wọ́n ń jọra wọn lójú pẹ̀lú ìjọsìn wọn wọ́n máa ń rí ìjọsìn wọn gẹ́gẹ́ bíi pé tí a bá dé ìyàwó àti bá débi pé ọlọ́run ò gbọdọ̀ má gbà á rárá àwọn máa tún bẹ ọlọ́run ní kókó jọ kó gbà á ìyẹn náà ló ń túmọ̀ pé èèyàn rẹ ra rẹ̀ ńlẹ̀ fọba dẹ́jà èyí tó pani láti pé kéèyàn jọ́sìn fún ọlọ́run à ń bẹ̀ẹ́ jọ àwẹ̀ wa irun wa ìyàtàkà wa ìfàtòrò wa ọlọ́run jọ gbà lọ́wọ́ wa. àmín. a tọrọ àlékún ọlọ ọlọ́run fún anabi sallallahu alaihi wasallam. àǹdẹ ọlọ́run bá kó jọ kó mọṣẹ bá wa ṣe àlékún yọ ní rẹ fún àwọn sàhábà. àmín. gbogbo ẹyàn mọ̀ wa gbogbo jákèjádò bíi tẹ̀sí náà sẹ́yìn àti gbọ́ ìkànnì yìí tẹ̀ ń gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ ní gbogbo ìgbà kọ́nà kó àkókò wa lónìí à ń tẹ̀síwájú bí sábà ìdánilẹ́kọ̀ọ́ dé lánàá a ṣàlàyé pàtàkì àlùwàlá fún wa lánàá bá a ṣe máa ń ṣe é nípa pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí lónìí ni ṣíṣàlùwàlá wọn ìgbà tí kò ní tẹ́lómi ti ń ṣàlùwàlá báyìí ìyá dẹ̀ mi orí ọrùn afẹ́ lè máa ròyàn ìyá máa òkú ṣàlùwàlá náà rè ṣá ṣàlùwàlá rè ṣá ṣàlùwàlá ò bá dẹ̀ ti gbádùn kò sírun ha àní islam wa ẹ̀sìn ètò ní ẹ̀sìn mọ́ni èèyàn gbọ́dọ̀ gbé ka bọ́lọ́wọ́n bá ṣe gbé ka nǹkan ń ṣe pé jẹ́ ń ṣe bí mo ṣe mọ̀ ọ́ ṣe ẹ̀yin rè mọ̀ bí mi ṣe máa ṣe tèmi rè ẹ̀ islam kọjá irú yẹn o kì í ṣe bẹ́ẹ̀ yẹn o anabi sallallahu alaihi wasallam kódà tẹ̀lé ìjẹ́ ká mọ̀ pé ó ní wọ́ọ̀lù lè lè àkọ́ọ́lì. ìṣẹ́ wọn bá ní ìgbéjìnà àwọn alábùjẹ ń jẹkù àwọn aṣèjọ kọjáde kan sí nínú àlùwàlá. wẹ́ẹ̀lọ́lẹ̀ àkọ́ bíbí nàná. wọ́n náà eléyà adésíkòtò kan nínú nájàgbéra kíámà nínú àgbèjà náà kọ́nà kó má ṣe wà lọ́mọ náà torí pa sọ ni lẹ́nu ni ó rò pé òun kírun kò dẹ̀ lálùwàlá ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí ò bá ti kírun ẹni tí ò bá sinú tí ò sinú láyé tí ò kírun láyé òtún tó fẹ́ dé sílẹ̀ tí àwọn náà ju inú náà lọ wọn má ṣe alẹ́ ní iná ẹni tí ó bá ti sílẹ̀ ń tẹ̀lé ṣù nìyẹn òun wá rò pé òun náà ń kírun àti kò kírun pálíwàlá rẹ̀ ò dá ṣẹ́rí pálíwàlá kì í ṣe tí a máa ń fọwọ́ dẹ́gẹ́rẹ́ mú ìyẹn máa ń pàtàkì rẹ̀ púpọ̀ ni o torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yìn mọ́mù wa jẹ̀yìn àfa kàkàkiri ẹjọ́ ẹjá kó àwọn èèyàn lálùwàlá kó àwọn ọmọlẹ́kẹ́ wa náà ní àlùwàlá kó àwọn ìjọ́mọ́ wa ní àlùwàlá ṣíṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn màlúwàlá ṣe o àlùwàlá táwọn èèyàn ń ṣe lónìí àlùwàlá hùrùhùrùhùrù àlùwàlá káṣán bì kan kómi má débi kan fíyàn ṣe àlùwàlá tó ká máa gbogbo ẹ̀ bá tiẹ̀ kómi má kan bẹ̀ ká máa wo ẹsẹ̀ káwọn làjì nínú ẹsẹ̀ kó gbẹ fúrúfúrú káwọn bì kan kómi mú kíyàn ṣe àlùwàlá kómi má dẹ́tẹ́lẹ̀ ẹsẹ̀ kíyàn lóun ṣe àlùwàlá òun fomi parí kó kàn mú mi kó fi sórí ọwọ́ kó wá fi la pátá sórí báyìí kó fi fàlà sórí kó tún dá padà rárá o ẹlẹgbẹ́ àlàyé bá a ṣe ṣe lànà ẹ̀rẹ́kùnrẹ́rẹ́ kí ẹ fi mọ pàtàkì àlọ́ àlọ́ àwa ti ń sọ fún àwọn nǹkan tó ń ba àlùwàlá jẹ́. wàmí náà wà kéde ilé odò. lára àwọn nǹkan tó yẹ pé tí yẹn bá ti ṣàlù àlá rẹ ti já ṣàlù àlá bẹ́ẹ̀ ti já ìrun náà ò lọ mọ́ nìyẹn kí yẹn sọ kù rẹ. lọ́wọ́ lè máa yí ti. téèyàn bá wẹ̀ fún òkú ó lè ṣokùnfà kálùwàlá yìí yẹn já ó já gbọ́yé dáadáa. wíwẹ̀ fókù tó lè já àlùwàlá òun náà ní wíwẹ̀ fòkú tó ti já sí pé èèyàn ti fọwọ́ kan ìhòhò òkú torí pé wíwẹ̀ fòkú gangan ẹ̀kọ́ wà ń wíwẹ̀ náà ìṣẹ̀dá àwa mùsùlùmí máa ń wẹ̀ fún òkú wa ni bá ń ṣe ogun òkú tá a fẹ́ a fún yìí tí a bá fẹ́ wẹ̀ fún agbọ́dọ̀ wọ gílọ́ọ̀fù sọ́wọ́ nínú ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́pá fẹ́ wẹ̀ nìyẹn àdìgbò lọ rí ìhòhò rẹ̀ àlẹ́tọ̀ ó kó jẹ́ bàbá ẹni kó jẹ́ ìyá ẹni ni a gbọ́dọ̀ rí ìhòòhò rẹ̀ ẹ wá wá ń bẹ̀ lọ́wọ́ bóyá wà lọ já tọwọ́ wá lọ kan ń pàtà ń àwọn òkú wa yìí tọwọ́ bá ti kan òkú yìí bí ìgbà tọwọ́ kan náà ni láti já. ìhàdífin fi látara hadith ilé tó lálàáfíà ilé tàríkà ní ọ̀dọ̀ àfọwà Abdullah bin Abbas radiyallahu ta'ala anhuma. ọ̀ìdá lámàsà máa ń kọ́sàlà lè máa min ghairi ha'ilin wajaba alayhi al-wudu. wọ́n ní ẹni tí sẹ́rọ̀ wọ́n láti sọ́ra tó dùn ìtàn lápẹ̀rẹ̀ ó wá ẹ̀wẹ̀ fókù tó fẹ́ kí irun salatul asri. bàtún sẹ́rọ̀ lálọ́wọ́ yìí ọwọ́ rẹ̀ wà lẹ́kan ìhòòhò òkú yìí tọ́wọ́ rẹ bá ti kan àlùwàlá rẹ yẹn ti já o. ọjọba alẹ ìlè wodò. ó ti dẹ́nà kó sálùwàlá ṣe o. lima sin lè farujì la lè tàgézì lè lè máa yé. afọwọ́ ṣàlàyé pé nítorí pé ọwọ́ rẹ kan ìhòhò òkú. láàlì tí sí ìlànà máa yí tó. kì í ṣe tìtìrì wípé ló ń sọ̀rọ̀ yìí o ó ní kì í ṣe tìtìrì kó wúwẹ̀ òkú o. torí pé náà fáwọn àgbà torí lónìí tí yàn bá wẹ̀ fókun wọn ní àfikún tó wẹ̀ fókun lọ wẹ̀ àwa béèrè tì lọ́wọ́ àwọn èèyàn wíwẹ̀ yẹn tí ẹni tó wẹ̀ fókun fẹ́ lọ wẹ̀ ìṣe ṣẹ̀báàbò ni tó bá òun kó wẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ni tó bá òun kó wẹ̀ tó bá di pé ara òun ṣe àyànbá kan kí nǹkan kan ẹ̀ mùsàhábà ni ìlọ́fíìsì sọ pé ìṣe ṣẹ̀báàbò ni tí bá àwọn ènìyàn kó wẹ̀ kò kankan kò lálù yẹn kan kò lórúkọ tó ta fẹ́ pé ṣé ìwẹ̀ ìwẹ̀ mo wẹ̀ fókun ni inú tí àwọn ń da kí náà fi sí sọ̀rọ̀ àwọn àfáàfi fi sọ́ńdà pé ẹni tó bá wíṣì bẹ́ẹ̀ kó òun fẹ́ rẹ̀ á ń bèèrè ká wá máa lọ rò pálùwà láàrin já àwa aláwọn èèyàn jáde níbi tó ti rẹ̀ fòkù àwa gbòkú jẹ kankan kọ́dà àwọn àtẹ̀tún máa sọ pé ẹni tó gbòkú náà kò tún lọ rẹ̀ rárá òkú nídìí kò ń rẹ̀ kí ló fẹ́ rẹ̀ fún àtẹni tó gbòkú àtẹni tó rẹ̀ fòkù wọn ò níbò kápá kan rẹ̀ kódà tán bá wọ gọ́ọ̀fù sọ́wọ́ gọ́ọ̀fù àwọn yẹn á gbòkú síta lónìí àwọn ni àwọn tó wẹ̀ fún àwọn òtí àwọn òtí kírun tó kú lára àwọn ti wẹ̀ fókù àwọn náà wá bọ́ tẹ̀gbẹ́ kan àwọn sọ̀rọ̀ àwọn ẹlẹ́gbìn rárá o ẹ ṣàlọ́ alábẹ́ ẹja kírun tó kú lára níbi tá a bá ọ̀rọ̀ dé yìí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lóyìn tó bá la fẹ́ kírun tó kú lára ẹ̀rí pàṣíjà dọ̀rọ̀ olókùn dé ti kú ń tà ń sọ lọ́wọ́ náà gbogbo wa náà ni atọ́kùnrin atọ́bìnrin atọ́mọdé àtàgbà gbogbo wa lágbọ́dọ̀ pọ̀ ká tuyẹ́yẹ́ tuyẹ́yẹ́ jáde káwa sọ fún lọ́wọ́ ọ̀wọ́ káwa kírun sóko wa lára ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀yin ìmọ̀ọ́mù wa ẹ máa ṣàlẹ́ fáwọn ìyá wa náà kí àwọn náà ṣàlọ́ àlá wọn dúró láti kírun sí òkú lára bákan náà nínú nǹkan mi tuntun jẹ́ àlọ́lá torí yẹn ní sáà ń sọ̀rọ̀ lọ. àríjà tó wọ́n nílé Islam. kéèyàn ṣe àlọ́lá tó kọ́ wá ní wo Islam yóò wọn tilẹ̀ ṣe má járe. àríjà. òun òun wá tẹ́lẹ̀ tó jẹ́ òun tẹ̀ ṣàdúrà òun ti ṣe ṣe gbogbo ẹ̀ òun tẹ̀ sí ìrìṣẹ́ òun tẹ̀ ṣe Islam òun náà mọ́ jáde. à ah! kéèyàn bá sọ gbé tonru eléyìí ó lóun ò ṣe kékeré má nìyẹn ọlọ́run gan pàápàá náà ò retí rẹ̀ má. àlọ́lá rẹ̀ ti já ìdáàmú rẹ̀ ti bàjẹ́ tẹ́lẹ̀ mi a máa ṣe fáàrí ẹ̀ àtúntẹ̀lẹ̀ àtúnbẹ̀ padà kó tó di mùsùlùmí ni ẹlẹ́mi a máa ṣe fáàrí à ń sọ pé when I was a muslim ah nígbà tí wọ́n kà wọ́n nínú islam náà bá ní wọn pé ìwọ ló kù kó pé tó bá ní òṣè islam mọ́ ìwọ ló ṣọ́ọ̀tì ọlọ́run ọba ò ṣọ́ọ̀tì subhanahu wa ta'ala ṣé pálí jọ́nà tó fẹ́ fi tẹ́lẹ̀ ọ̀rẹ́ ká ní kọ́ òṣè islam yìí ìwọ ló mú sípàtì tiẹ̀ tó sọ́ọ̀nù tó lóòfẹ́ má àwọn mùsùlùmí tẹjọ́ ń gbáyé òṣòfo ìwọ tí wọ́n ní wọ̀ ò ṣe mọ́ yẹn lò fó ṣe. Àbálíkà huwa al-khusranu al-mubin. Ọ̀pọ̀ ńlá lélẹ̀ yẹn ọlọ́mọ àjà ṣe má jò ṣe wá o. Khasira dunya wal akhirah. Ẹni yẹn pòfo tayé ó ti pa tọ̀run. Torí kíni torí nǹkan kan tí ìtẹ̀ tí ò ṣe gbọ́n yóò kò tẹ̀lé ṣẹlẹ̀ sí yàn dáadáa ló ṣẹlẹ̀ sí ẹni. Láti nìkan ló bá rò pé bẹ́ẹ̀ ni ọlọ́run rẹ̀ wà. Àìdáa kan ló ṣẹlẹ̀ sí ẹni. Ìfọwọ́ rò pé mi nínú nǹkan wáyé ṣẹlẹ̀ sí ládùúgbò ṣe ń sin lọ́run tó yìí tó bá lo pàṣíláàmù tì ó pàlìjọ́ ara rẹ̀ tì nìyẹn o lẹ́yìn abá ti filẹ̀ sọ gbólóhùn òun fi ìsìláàmù ńlẹ̀ àkín fi ń ṣe ẹ̀yà àkín fi ń ṣàwàdà torí ẹja máa ṣan táwọn máa sọ báyìí ó ní ọ̀dẹ̀ ń ṣe báyìí wọ́n ti àkínú mọ́ wọn ṣe síláàmù gan wọ́n jáde lẹ́yìn tó ti ṣàlọ́lá tán àlùwàlá rẹ̀ ti já ẹni pé síláàmù ẹ̀sìn kan ni tó yẹ kó bùkátà sí ẹ̀kọ́ àti mọ̀ àtàgbọ́yé bẹ́ẹ̀ náà ni bọ́sára ọ̀rọ̀ àwẹ̀ tá à ń ṣe lọ́wọ́ yìí kéèyàn dé lọ́sàn-án ọgbọ́n àwẹ̀ kó sọ pé wọ́n ti ṣe sáà wọ́n jáde àwẹ̀ ẹ̀ ti bàjẹ́ kò láwẹ̀ mọ́ àkókò tí lẹ́sẹ̀ tún gbólóhùn yẹn sọ ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah àbíkó tún sọ padà fóun ti padà gbà sáà gbogbo ṣe sọ lọ́sàn-án gan yẹn àwẹ̀ ọjọ́ yẹn kò ní má ọ̀rọ̀ tẹ̀ tún wá wà lórí pé àwọn ọ̀tẹ̀ rẹ̀ náà nǹkan ọ̀rọ̀ pọ̀ gan o torí ẹ̀sìn àmùsẹ́ kíkẹ́ ṣàwádà ló ṣe jù wá lónìí nígbà tó kọ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ya mùsùlùmí wá sùn ìsìlámù jẹ̀sìn oúnjẹ ẹ̀sìn ìsìlámù ìsìlámù ṣé máa ń ṣẹ̀sìn eré pa kì í ṣẹ̀sìn eré erin kì í ṣẹ̀sìn jò. sọlá. àwọn sísà tari láti ibi eléyìí náà bọ́ síbi àwọn ṣòrótù sí àti sọ́ra àwọn ṣòrótù ti gbawájú sí àwọn májèmú tíyàn fi gbọ́dọ̀ kírun kíyàn tó lè dẹ́ntì nírun àti àwọn eléyìí ni àwọn kíyàn jẹ́ mùsùlùmí ló fi lè kírun tó fi máa nírun kíyàn jẹ́ ẹni tó ní kíyàn jẹ́ ẹni tó bàlágà òun ni gbogbo májẹ̀mú kan àti kọ́kọ́ ti síwájú tẹ́lẹ̀ ṣùgbọ́n májẹ̀mú ti fi kíyàn bá kírun tírun rẹ̀ fi máa lálàáfíà tó fi máa jẹ́ tó nírun. ìzálàtúnájà ṣàtìmí sàlàfín. kírun téèyàn kí tó gbádùn kó tó di ohun tọ́lọ́wọ́n bá tó gbà ní ìrun lọ́dọ̀ rẹ̀ èèyàn gbọ́dọ̀ mọ́ kúrò níbi nǹkan mẹ́ta kan kéèyàn mọ́ kúrò níbi àwọn ẹ̀gbin látara àwọn nǹkan mẹ́ta kan tó fẹ́ kalẹ̀. nínú ìbádá ni. ara rẹ gbọ́dọ̀ mọ́ kúrò níbi ẹ̀gbin tó gbọ́dọ̀ lẹ́gbẹ̀rẹ́ ara kò lè máa kírun. sáóbì. aṣọ tó fẹ́ fi kírun gbọ́dọ̀ mọ́ yàtọ̀ sí wọ́n pé wọ́n fúnra ara rẹ mọ́ òní tọ̀ lára òní ìtọ̀ lára òlátọ̀ lára tó tí ìwẹ̀ jánábà bí wẹ̀ fi ẹ̀kọ́ wẹ̀ àbí wẹ̀ háìdọ̀ bákan náà. wàsáwọ́bì. ó tún gbọ́dọ̀ ti jásí pé aṣọ tó fẹ́ fi kírun gbọ́dọ̀ mọ́ ó gbọ́dọ̀ jẹ́ aṣọ ẹ̀gbin ti wà lára rẹ̀ ọmọ sọ̀ sáṣọ ọmọ ṣàgbọ̀sẹ̀ sáṣọ ó gbọ́dọ̀ fi aṣọ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ fi kírun. wọ́n fúnra ara rẹ̀ náà ti wá lọ fi ara kó inú ẹ̀gbin. wọ́n lè bó kọ́ ara. bákan náà ìgbókè àgbẹ̀mọ́ àná ẹjá máa kí èsì nǹkan mẹ́ta tá a yìí. ara rẹ gbọ́dọ̀ máa kúrò níbi ẹ̀gbin aṣọ tó wọ́ gbọ́dọ̀ mọ́ kúrò níbi ẹ̀gbin ààyè tó ti fẹ́ kírun gbọ́dọ̀ mọ́ gbọ́dọ̀ clean gbọ́dọ̀ ọba kì í ṣọba dọ̀tí. dalilu qawluhu ta'ala wa thiyabaka fatahhir. ẹ̀rí lè lè nínú Al-Qur'an ọlọ́mọba ni wa thiyabaka fatahhir aṣọ rẹ tó fẹ́ fi kírun ó gbọ́dọ̀ mọ́ o. bákan náà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn májẹ̀mú ìtẹ́wọ́gbà. títúrò lè àárọ̀. ọgbẹ́ ìsìlámù ẹ̀sìn mọ́ ni. ẹlẹ́ẹ̀kejì ni kò gbọ́dọ̀ bo gbogbo òhùhù ara rẹ̀. títúrò lè àárọ̀. ẹ̀yà ẹ̀yin bàbá tẹ̀ ń gbọ́ wa. ìhòòhò bíbọ̀ lórí irun pàtàkì púpọ̀ o. èèyàn kì í kan sọ pé òun fẹ́ kírun lónìí kó pàpọ̀ káṣọ kan tó rí ṣá. ẹ̀rù máa ń bà wá ńgbà tá a bá rọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àwọn ní kí abọ́lábí tó gbà fi kan àwọn ọkùnrin lọ́pọ̀lọpọ̀ gbà ó ní àwọn ọkùnrin tó máa ń waṣọ pépèké kírun tó máa wá rùkú tán lórí irun tí gbogbo bàrá àjáwá sílẹ̀ eléyìí náà nísìnyí àwọn náà fi òhò wọn rẹ̀ síta.

láti wọṣọ míì tó bora jù yẹn lọ aṣọ tí wọn náà lè wọ pàdé àlejò aṣọ tó lè wọ lọ sí patí aṣọ tó lè wọ lọ sẹ́nu iṣẹ́ ó wá wọrú eléyìí wá fi kírun kó kó jẹ́ pé níṣọ iṣẹ́ rẹ gbà á ẹlẹ́lùmí àtúntà ó lè mí wọ̀ fi iṣẹ́ o rárá tí wọ́n bá wọrú eléyìí fi ṣiṣẹ́ tí níṣọ iṣẹ́ bá gbà á níṣẹ́ ìjọ ti ti wọ̀ gbarú ẹ̀. wàhálà àwòrán ti rọ́júlì mínà sùúrọ́ ti ìlà rókìrá. sẹ́rí ìhòòhò ọkùnrin láti dodo rẹ̀ títí dé orúkún rẹ̀ bóyá pàtó àdéhùn mi náà sanu sanu sanu fi ṣàlàyé lórí wípé ọkùnrin kò gbọ́dọ̀ ṣí èjìká rẹ̀ náà lẹ̀ nígbà tó bá ń kírun tó túmọ̀ sí wípé aṣọ tí wọ́n ọkùnrin fẹ́ ti kírun àti tí ó bẹ̀rẹ̀ láti ó bo ẹ̀wù ó bo èjìká rẹ̀ wálẹ̀ ọrùn rẹ̀ àyà rẹ̀ kó wá kan lẹ̀ kó wá bo ìtàn rẹ̀ sísàlẹ̀ tó bá ti bo ìtàn rẹ̀ sísàlẹ̀ ó ti mìíràn. wal amatu kadhalika. bẹ́ẹ̀ náà ni ẹni tó jọ kàn tó fẹ́ kírun àwọn bá jẹ̀mú tó rọ̀ mọ́nu tẹ̀rí ṣùgbọ́n àwọn tó bìnrin ẹja gbé yẹn. wal-'awratu kulluha 'awratun illa wajhaha. ṣé wàá rí obìnrin tiẹ̀ òun irun tóbìnrin tó ń fẹ́ kí òun gbọ́dọ̀ gbogbo ara rẹ̀ pátá ìhòhò ní gbogbo ara ògèlè lórí irun. ilà wàá jẹ ha ha. afa wa ní àyàfi ojú rẹ̀ nìkan kì í ṣe òhò lórí ìran. wàjẹ́lẹ̀ olùkọ́ olùhó tààlà. ẹ̀rí lórí ilé náà ni ọ̀rọ̀ ọlọ́run tó sọ yìí. ya bani ádámà khulu zinatakum inda kulli masjid. ọlọ́ba ni mo pè yàn mànábì Adam. khulu zinatakum. ẹ mú ẹ̀ṣọ́ yín kó pé. inda kulli masjid. ní gbogbo ìgbàdá bá ti fẹ́ fi ara yín orí yín orí kìrìkì ara yín kọlẹ̀ fọlọ́ nígbà tí wọ́n ti fẹ́ kírun. eléyìí jẹ́ ẹ̀rí kan láti fi wá mọ̀ wípé obìnrin gbogbo ara rẹ̀ pátá ìhòhò ni àyàkójú rẹ̀ pàápàá tó bá ń kírun lọ́wọ́ eléyìí náà pàtàkì láti mọ̀ nípa kíyèsí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin wa ẹ tún padà sọ́dọ̀ àwọn ìmọ̀ọ́mù kẹrin gbèrè lọ́wọ́ wọn ẹni kí wọ́n bá yín ka tẹ́rà kí wọ́n kó tẹ́rà jáde síta fún yín kán bá yín yẹ̀ wò ẹni wọ́n ti kọ́ sí lórí rédíò wípé dandan ni kí aṣọ wọn ṣe gbàgẹ̀rẹ̀ ẹ̀yin obìnrin aṣọ yín tẹ fẹ́ wọ̀ torí ẹ̀jì báàbù ni tọ́lọ́wọ́n bá ní kẹ́ ẹ dàgbóra ẹ má jẹ́ kójú tì í ẹ̀rọ nìkan tí kìí ṣe mùsùlùmí ní kọ̀ọ̀kan náà rí iléeṣẹ́ fídíò kan síta òun náà òun wá ń sọ pàtàkì jù bàbá wa obìnrin mùsùlùmí níbi tí wọ́n tó o jẹ́ ní nǹkan ọ̀tí láìkì nǹkan ẹ̀ ẹlòmíì torí rẹ̀ ló ń kọ́ ọmọ ọlọ́mọ lọ́wọ́ dìgbà ọmọ yín ṣoríire inú tún bàjẹ́ ẹni tọ́mọ tiẹ̀ wá ṣèṣe yìí nǹkan ò tọ́mọ tiẹ̀ wá dolóṣó tọ́mọ ọkùnrin tiẹ̀ wá lu tí wálé eléyìn lẹ́yìn fẹ́ ni nígbà tọ́mọ tí ń bẹ̀rẹ̀ sí wọ̀jì báàbù tí wọ́n ń bí tẹ́lẹ̀ ẹ̀kọ́ lọ́mọ. a oríire wọnú eléyìn ẹlẹ́yìn ò fẹ́ ìdákejì rẹ̀ lẹ́yìn fẹ́ ni. ẹgbẹ́ tọ́lọ̀ bá sọ fún gbogbo mùsùlùmí nínú àlùkùránì o. Yá ayúhà nàbí yìí. Ọlọ́run ni mo pẹ̀rẹ̀ Muhammad rẹ̀ nàbí yìí, ìwọ òjíṣẹ́ tí mo rán ànábì tí mo rán sáyé. Kúlẹ̀ ẹ̀zọ́ ààjì. Ọlọ́run ni sọ fún àwọn ìyàwó rẹ̀. Wà bàná tì. Àti àwọn ọmọ rẹ̀ obìnrin. Wà ní sá ilmù mi ní. Àti àwọn obìnrin àwọn olùgbàgbọ́ òdodo sọ fún àwọn náà. Yúdé ní iná àlẹ́ ìhìnà mi ń jálá bíbí hẹ́n. Sọ pé kí wọ́n wo àwọn àwọn jìlìbáàbù wọn kí wọ́n jẹ́ kí eh, jìlìbáàbù kí wọ́n jẹ́ káwọn jìlìbáàbù wọn kan lẹ̀ gẹ̀rẹ́jẹ̀ ẹ̀sìn kọ́jà kí jìlìbáàbù wọn kan lẹ̀ gẹ̀rẹ́jẹ̀ òun yẹn nìkan lẹ̀ kò yọ ọmọdé lẹ̀ kò yà gbalagbà lẹ̀ o kì í ṣe ìyàwó àfáà nìkan náà ni kò wọ jìlìbáàbù kò kan lẹ̀ o rárá ìyàwó gbogbo obìnrin mùsùlùmí ẹjẹ́ àrẹ́ra yín nígbà tẹ̀yìn dá ajá tó lè wọ lọ ẹ̀yin ò dá táwọn ni àwọn obìnrin tàná ṣẹ́rí yẹn gan-an gan lórí yẹn ẹ̀gbọ́n tọ́lọ̀ máa sọ ní náírà yẹn ó ní záàlì kà ذلك أدنى أن يعرفن فلا يؤذين. ọlọ́run ní kí ẹ̀wọ́ báyìí lẹ́yìn obìnrin òun náà ni tó fi ń jẹ́ káwọn èèyàn jẹ́ ìmọ̀ láàrin àwùjọ báwọn mùsùlùmí ni wọ́n ń bọ̀ ẹ̀rí ọ̀nà wà ní jìdìbáàbù ọ̀nà wà ní jìdìbáàbù. mísánà ọ̀sọ́rọ̀ ilé ìfún nítorí pé jìdìbáàbù ṣé wọ̀ ẹ̀sìn báyìí nísìnyí ẹ máa wo gbogbo àwọ̀tẹ́lẹ̀ àwọn obìnrin ta. báàlíkà àtitọ́wọ̀ sáàdà àtitọ́wọ̀ sókè nígbà tó kó white white gbogbo ẹ̀ wá transparent obìnrin jàràbí àbí ọkùnrin obìnrin náà wá dàbí ọkùnrin ọkùnrin wá dàbí obìnrin àwọn anímọ̀ yàtọ̀ láàárín àwọn tó ń pọ̀ láti ọ̀hún yàtọ̀ tó ń pọ̀ láti bí àwọn tó mọ̀lá tí wọ́n sẹ́rẹ́ pàtàkì tó mọ̀lá pẹ̀hùn àwọn ní mọ̀lá ń jọ sunday. báálíkà àdínà àyíyọ̀rọ̀fúnà fàlàyé òde. àwọn àbá ń dáná sáwọn èèyàn lọ́rùn láyé yìí sì torí pé àwọn ṣàfihàn kí òjò tó dẹ̀kẹ́ lówó wọ́n wá ń fi ẹ̀yìn ìrù wọ́n wá fi yín pawó wọ́n wá sọ ẹ̀sìn wọ́n wá sọ di business ẹ̀sìn wọ́n wá sọ di business venture subhanallah alazim ọlọ́run bá ní kẹwọ́ jìrì báàbù kọ́kọ́ lẹ̀ gẹ̀rẹ́jẹ̀ yìí dáàlíkà àdínà án. ayé ọ̀rọ̀ fúnà fàlà yóò. àwọn àbá súnà tá à ń sọ torí ẹ̀lẹ́tí máa rí kí wọ́n máa ń takù wa gan àwa náà ń bẹ̀jà àwa là ń sọ tó wà ní alukurani tá à ń tu fún wọn náà dàbí tu yìí. ní káwọn náà wá tú ayé ẹ̀ka òbí lọ́fẹ́ tu sí. ọlọ́ni dáàlíkà àdínà án yọ ọ̀rọ̀ fúnà fàlà yóò dé. ilé iná máa fi da ayé mọ̀ láwùjọ pé àwọn mùsùlùmí ló ń bọ̀ yìí o àwọn mùsùlùmí nìyí o àwọn mùsùlùmí lóbìnrin rèé o

ọkọ rẹ̀ kà tó mọ́lẹ̀ lójijì ló bá tẹ̀ jìlìbá bùbú lórí dè ló bá ti gbọ́ ojú ẹ̀ gbé òun náà wá ọkọ̀ bá ti wá sílẹ̀ ẹ̀rọ ra àǹgẹ̀ síbi kan aṣọ àlọ́jára pọ̀ fáwọn máwọn tí wọ́n ń tayò tí wọ́n ń ta lúdò tí wọ́n ń wo fíìmù irú ẹlẹ́hàárù yẹn kọ́ là ń sọ o ìyẹn ò tí ì lẹ́kọ̀ọ́ tó lò pàtẹ́lẹ̀ yẹn gbogbo ẹlẹ́hà tó kù ẹlẹ́hà gangan nínú Islam jilbab sista jilbab umu nínú Islam jilbabi nínú Islam àwọn ní sọ́lọ́ ọba ń ròyìn fún wa náà Al-Qur'an yìí pẹ̀lú àdínà à ń yọ ọ̀rọ̀ fún wa fọlá. àwọn ní kàn wọ́n ọ̀n ní fìṣùtà kan wá sí mọ̀ pé ẹni eh, àpọ́nlé ẹni eh, ọ̀wọ̀ ni wọ́n torí kókò sí tó fẹ́ rí lára wọn tó fi fẹ́ àkáàtì ẹ tó fi fẹ́ rò kó fẹ́ páàkì mọ́ lẹ́gbẹ̀ẹ́ fẹ́ gbé wọn ní lift kó fẹ́ fún obìnrin lẹ́hà ní lift ọ̀pọ̀ àwọn náà máa wọ ẹ pé ilé yóò gbádùn ọ ẹni tó lọ dúró sí ó mú ìyàwó níyàwó ló máa dúró sí yẹn ẹ̀hẹ́n àwọn máa sọ bẹ́ẹ̀ fún ẹ àpọ́nlé wà ń bẹ̀ gan iyì wà ń bẹ̀ gan torí pé táwọn èèyàn rí náà dèrà ní ṣe pọ̀ láwùjọ tọ́pọ̀lọpọ̀ ọkùnrin òfin rẹ̀ wà responsible mọ́ nínú ilé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti kó kókókó síta wọn ò wá sírẹ́sì pẹ̀lú àwọn ìyàwó wọn wọn nínú ilé tó bá ti rúbìnrin olójú bá ti káyà síta tó tó tẹ̀ síta báyìí ojú ti tilé wọn ṣe ìyẹn náà máa gbé wọn gbé lọ sí tì láti lọ jẹun wọn gbé lọ síbi kan láti lọ ṣeránù ṣùgbọ́n tó bá pé gbogbo obìnrin náà ń wọ bọ́lá wọn bá ṣe ní káwọn ọkùnrin káwọn obìnrin wọ nínú ẹ̀sìn wa yìí ni àwọn ẹ̀rí pàpọ́nlé yẹn á pọ̀ gan fún gbọ̀n obìnrin láwùjọ torí pé ntójú ò bá rí kì í máa ń dani lọ́kàn rú. níbi tá a ti kó náà ni pé ìmúra obìnrin nínú sàmùsẹ́ láàpàtó bá tó fẹ́ kírun dandan ni kó bo gbogbo ìhòòhò rẹ̀ o ló fà tó fi jẹ́ sí pé ìmáàmù Malik rahimahullah rahmata wa sa'a àpá wa sábà ń sọ̀rọ̀ ní ilẹ̀ wa ń bí alẹ́ ìmáàmù Malik là ń tẹ̀lé mọ́tàbí wọn là ń lò ìmáàmù Malik ìmáàmù Shafi'i Abu Hanifa ìmáàmù Ahmad ibn Hanbali gbogbo àwọn àyímọ̀ stand àwọn sọ̀hábà ni wọ́n tẹ̀kì ó ti stand ànábì sallallahu alaihi wasallam lórí pé dandan ni kóbìnrin wọṣọ gbàgbére tó bá fẹ́ kinu kódà tún gbó ẹsẹ̀ rẹ̀ pàápàá ọ̀ràn àyàn oníkóbìnrin gbọ̀nsẹ̀ lórí inú ẹ̀yin yá àwọn afa ń kó bá gan àwọn ìmọ̀mù yẹn ń kó bá gan àwọn ẹ̀yin yá wa ẹ̀yin sisters àwọn mísọ́nà ń kó bá gan ọ̀n sọ fún yín ọ̀ràn yẹn kẹ́ máa bu ẹsẹ̀ jẹ́ bá fẹ́ kinu ọ̀nà ọ̀dọ̀ alákọ̀ọ́lẹ̀ ń ṣe o àfi kẹ́ ẹ ti gbogbo pàǹtí orí yìí dànù mùsùlùmí òfin gbè wá má ṣe àtàṣímẹ́ǹtì mọ́ ìgbón ọlọ́run làlọ́bìnrin kó máa bá ogun tó bá ti ṣe sáńdé ọlọ́run kójọkójọ kó túbọ̀ yé wa bí tí à ń bá wa sọ yìí bákan náà nínú ọ̀rọ̀ ìhòòhò tá à ń sọ yìí tá a sọ pé ká bó dáadáa tá a bá fi ń kírun yìí kí n ṣe pàtùmọ̀ rẹ̀ ní pé tá a bá wà nínú mọ́sídìí nìkan tá a bá wà nínú kọ̀ọ̀ yàrá wa náà ìkóbìnrin mi tó bá wà nínú yàrá kódà láfẹ́ lè wọ ṣòkòtò lásán kírun rárá o bẹ́ẹ̀ yẹ kọ́ o o gbọ́dọ̀ bọ́ dáadáa ni o. lẹ́yìn eléyìí. olùwàpùtì. èyí tó pàtàkì ká máa fi dúró lórí ẹ̀ lónìí tá a fi máa tẹ̀síwájú lọ́la. dùnkún ló lọ kìtì. kírun tó lálàáfíà àsìkò òun gbọ́dọ̀ túká tó kírun. ad-dalilu mina sunnati hadithu Jibril alayhi salam. wọ́n tún mú ẹ̀rí tinú súnà wá ká mú ìta àwọn bàbá náà máa ń sábà kà fún wa yìí wá. inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. ayé alukuraani lélẹ́yìn ọlọ́wọ́n bá ní dájú ìrún kíkí tó ní káàkiri ní aláìlúmọ́ mi ní. ó náà ara yàn ní lórí gbogbo olùgbàgbọ́. bàbá máa òkúta. kí kàtó wá ń ṣe ọ̀ràn yàn kan ṣá ọ̀ràn yàn tó lásìkò tá gbọ́dọ̀ kí ni. ìjọ ọ̀ràn yàn ọ̀run tó wá sọ́lọ̀ ń fàsìkò sí i ọba tó ní kákìrún fi àsìkò tá fẹ́ kí sí i àsìkò yẹn àfikà mọ́ o ṣé ilé ní ọgọ́rọ̀ àwọn èèyàn ò máa sìkò pé àwọn èèyàn mọ àsìkò oorun àwọn èèyàn kan ń kírun dànù sátẹ́gùn lásán a fẹ́ ṣe díẹ̀ lálàyé fún wa nínú tó rọ̀ mọ́ báwọn èèyàn ṣe mọ àsìkò oorun táwọn èèyàn ti wá pámánẹ́ǹtì irun sásìkò kan ṣẹta èyí tó tẹ̀ fọ́ ní jìnnìrà àsìkò ààwẹ̀ yìí nìsín sọ̀rọ̀ tó lè ṣáà ló ń forí gbàjù. ìran ìṣáì olóńlarí mọ̀jù tó kọ́ bẹ́ẹ̀ tètè parí tàràwéhì lálẹ́ ilé babalágbádá ni wọ́n gbàdúrà lọ wọ́n fẹ́ parí tàràwéhì sí gbogbo eléyìí nísìnyí àfi ká ṣàlàyé fún wa tó èyí tẹ̀ ń ké ìṣá yẹn kò bá mu rárá rárá ìṣá ìpẹ́lẹ̀ ń kí ló bílà rẹ̀ ṣe ń ṣe. a tẹ̀síwájú lórí eléyìí ní ọ̀la pẹ̀lú ògùn ọlọ́run àbí ọlọ́run tí a bá wa sọ lónìí ọlọ́mọ ṣe ń balẹ̀ ẹjọ́ fún àwọn àti àti àwọn àti àgbọ̀ àti ní àti ọ̀nà ìjọ fún wa lágbàáyé ẹ̀sùn أقول ما تسمعون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a bá ní ìbéèrè kan àbí ìkejì tàbí tí a nífẹ̀ẹ́ láti ṣe gbogbo àwọn irú ètò báyìí ká pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òṣèlú wa náà ó náà ní 080 75 14 66. Fresh 107.9 FM. Àbẹ́òkúta, àkọ́ni láti.